بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا وقائدنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه غر الميامين والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adáwò pẹ́ fún ọlọ́wọ́n ọba ìkẹ́ ọlọ́wọ́n àti ìgbẹ́rẹ́ kó máa bá òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ọlọ́ba kí anabi àtàwọn aráàlú rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ fún wa tó fi dọjọ́ àlùkìyàmá. lẹ́yìn náà oníní òru júmọ́ à etí sí òru ẹlẹ́ẹ̀kejì nínú oṣù sọ́fà etí sí oṣù ẹlẹ́ẹ̀kejì bákan náà ní fourteen forty hijira nebo Muhammad sallallahu alayhi wa sallam à ń sọ nǹkan yìí títí tí a fi máa gbèdéke ibi tí ẹni tó jẹ́ aláṣẹ wa ibi tí wọ́n fi sí níbi eré oṣù tàbí tí a bá sì mọ ẹni yóò tó ṣe pé oṣù kan tí aláṣẹ wa sọ nípa oṣù náà kàwé náwó lórúkọ nígbà tí a bá parí ìdánilẹ́kọ̀ọ́ wa ní insha Allah ta'ala rẹ̀ lọ. ní masido ìlú péjú náà látún wà láti tún tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tí a máa ń ṣe ní gbogbo ojúmọ́ àbáyé nínú tíra sọlá tó kò sóòlù olùmọ̀wá sheikh wa muhammad bin abdul wahab rahimahullah ta'ala ètò ti pín àlàyé rẹ̀ tí a ń ká tó ṣe ṣẹ́rẹ̀ṣẹ́ o ọtẹ jẹ́ olùmọ̀wá sheikh fawzan hafizahullah ta'ala wa ra'an olùmọ̀wá àgbà sheikh fawzan ṣẹ́rẹ̀ṣẹ́ tí wọ́n ṣe òun náà ni a kábọ̀ wá níbi tí a dé nínú tírà náà òun náà ni ọ̀rọ̀ nípa orígun islam òun náà là ń bá bọ̀ wá ọ̀rọ̀ shahada òun náà ni a sì ń bá bọ̀ wá wa ma'naha la ma'buda bihaqqin illa Allah àti sọ̀túnmọ̀ ṣahada gbólóhùn la ilaha illa Allah ma'naha ìtumọ̀ rẹ̀ òun náà ni la ma'buda bihaqqin illa Allah kò sí ẹni tí ìjọsìn tọ́ sí lóṣìṣọ́ lódodo àyàfọ́ lọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ ọlá la ilaha tó wà níbẹ̀ náà fi ẹni jẹ̀mí àmà yóò rẹ̀bẹ̀dù mi dùnì lá òun wá kọ gbogbo nǹkan tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run púpọ̀ tọ́kọ̀ yẹ láti máa tún sìn nǹkan mímọ́ lẹ́yìn ọlọ́run gbólóhùn illa Allah aw illa huwa musbitan al-ibadata lahu wahdahu la sharika lah gbólóhùn illa Allah tàbí illa huwa àfihàn ilẹ̀ ọwọ́ àfihàn ìjọsìn yẹn nílẹ̀ fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbàdúrà ipò òun nìkan ṣoṣo ní ìjọsìn tọ́sí kò sí fún ẹlòmíì máa rárá bó ti kọ́ ma ọ̀kan ṣoṣo lọ́lọ́run kò sí orogún kò sáfìwé fọlọ́run kò sí ẹgbẹ̀rẹ̀ kankan fún ọlọ́run bá tọ́jà ìgbà àtẹ̀lé kọ̀ọ̀kan wa. kàmá anáhùn lẹ́yìn sálàmù ṣẹ̀rí kan fèé mọ́lìkì gẹ́gẹ́ bó ti jẹ́ pé ọlọ́run ọba kò sí orogún fún nínú ìkápá ọlá rẹ̀ eléyìí túmọ̀ yìí pé ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọ̀ka soso lọ́wọ́n ọba ọlá kò fún ọlọ́wọ́n tí ọlá rẹ̀ ga jùlọ. ìtumọ̀ la ilaha illallah ọwọ́ apẹ̀ka lọ́dọ̀ àwọn tó ṣe yí pé wọ́n jẹ́ àwọn ti mú àwọn ìtumọ̀ sí ìsara rẹ̀ wọ́n ti wọlé nínú àwọn ìtumọ̀ táwọn ọ̀nà ni la khaliqa wala raziqa illa Allah wọ́n ní tòmọ̀ la ilaha illa Allah lọ́dọ̀ táwọn ọ̀nà ni kò sí adẹ́dà kò sí sẹ́ni tí ń ṣe jẹ́ mú lásán àyàfọ́ tí wọ́n túmọ̀ sí tí wọ́n túmọ̀ rẹ̀ yìí ipe kò sẹ́ni tí ń dẹ́dà kò sẹ́ni tí ń ṣe jẹ́ mú fẹ́ dà àfọlọ́hùn ìmọ̀ ọlọ́run lọ́kan ṣoṣo àwọn tí wọ́n sì jẹ́ ẹlẹ́bọ náà fi lè rìnlẹ̀ fọlọ́run lọ́dá wọn wọ́n ti gbà kọ́lọ̀ náà ní ìṣèjẹ́ ẹ̀mú. wọ́họ́m àwọn wọ̀nyẹn yẹ̀kùlù la ilaha illallah wọ́n sọ gbólù la ilaha illallah ṣùgbọ́n tùmọ̀ rẹ̀ yàtọ̀ lọ́dọ̀ wọn qala Allahu ta'ala ọlọ́ọ̀tí ọlá rẹ̀ kàtí lọ sọ báyìí pé innahum kanu idha qila lahum la ilaha illallah yastakbirun tọ́ba sọ gbólù la ilaha illallah fún akókò sani jẹ́jọ́ ti òdodo àfi Allah subhanahu wa ta'ala níṣẹ́ ni wọ́n máa gbéra tóbi wọn pàtàkì ara wọn wọ́n máa ti ya ipe kò sí ru àwọn. wọ́n yẹ kó lónìí wọ́n sì máa sọ nínú ọ̀rọ̀ pé wọ́n ti wọ́n pé àìní kò àlè lè ṣá irin màjìnà wọn. fi àwọn ọ̀tá wa fi wọ́n sílẹ̀ fún akọrin tọ́jọ́ wèrè di orí dàlá àmúni. anábìwá sallallahu alayhi wa bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam ọlọdọ orí torí ńgbà tí wọn pe anabi báyìí ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ sọ pé wọn máa sọ àṣekọ kọ bí mo jìnnà wọn. ẹni yìí ni muhammadu yẹn sallallahu alaihi wasallam ọlọ́run ní kí ṣe wèrè anabi ṣe wèrè onítọ́ òdodo ọ̀rọ̀ ló mú wa báwọn ènìyàn ṣùgbọ́n báwọn yẹn ṣe máa ń pe àwọn ẹni sewele lẹ́yìn fẹ́ máa bọ́rọ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n á fẹ́ awèrè báwo àfihàn lè bọ́rọ̀ lọ́dọ̀ wèrè o wọ́n bá máa sáfà wọn ẹni lé wọ́n máa sáfà wọn ẹni lé gbogbo ọgbọ́n wọ̀nyí òun lọ́gbọ́n táwọn òbí rẹ̀ jẹ́ ènìyàn àwọn amọ́bíṣeká ọgbọ́n tí wọ́n máa ń dání gbogbo àwọn ẹni òtítọ́ sáwọn ẹni òdodo ṣùgbọ́n bá àwọn táwọn ń jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́hún táwọn wà bílẹ̀ fún akọrin tó sì lọ́dẹ orí gẹ́gẹ́ báwọn ti sọ ẹni tó ti pèlè ẹni tó lọ́dẹ orí yẹn ni ànẹ́bí sọ̀rọ̀ láàrin sọ́lá ṣùgbọ́n gẹ́gẹ́ bá ti sọ ànẹ́bí ò lọ́dẹ orí rárá bó ti kọ́ ma. wọ́n sọ fún hubi ṣẹ́yìnrì wọ́n ròyìn ànẹ́bí pẹ̀lú akọrin ọlọ́run ọba ìlẹ́jọ́ láti ti léyìn jìnnà ó lálùkùránì ìsọ̀rọ̀ akọrin ọlọ́run ni wọ́n máa ń hùwà qalilan ma tu'minun ó kéré nígbà tẹ́ fi nígbàgbọ́ wala bi qawli kahin ọlọ́ọ̀dá alukur'ani wala bi qawli kahin kì í sọ̀rọ̀ adágbégbá qalilan ma tadhakkarun ó kéré nígbà tẹ́ fi rántí ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ. bí wọ́n ti ròyìn anabi sọ́lá yìí pẹ̀lú orin kíkọ ọlọ́nkọ orin fún anabi sọ́lá wọ́n ti fi ọdẹ oríròyìn rẹ̀ ọlọ́nkọ fani sọ́lá ńṣe ni ẹ̀dá tó nílò àká ètò pé lóye òun náà ni لأنه قال لهم قولوا لا إله إلا الله kìlọ̀ pàtó wọn fi ń wélé fún anabi tó fi ròyìn anabi pẹ̀lú àwọn ìròyìn burúkú yìí nítorí pé anabi sọlá ọsọ fún wọn pé kí wọn sọ gbólóhùn la ilaha illallah wọn ni hàn àní ibadatil asnam ó sì kọ̀ fún wọn pé kí wọn yé sin ọ̀sà kí wọn yé sin àwọn èrè mọ́ torí ẹ̀ ni fi fi àwọn ìròyìn burúkú wọn fi ròyìn anabi muhammad sallallahu alayhi wa sallam. walamma qala nígbà tí alẹ́ sọ sọ́nà tó sọ wọn pé ọsọ gbọ́dọ̀ la ilaha illallah qalu nítorí wọn sọ ni pé aja'ala al-alihata ilahan wahida tí gbogbo àwọn òòtà tọ́pọ̀ yìí tọ́pọ̀ rẹpẹtẹ yìí tó dìlé kọ̀ọ̀kan ní tiwọn tó ní kálukú ní tiẹ̀ tí gbogbo àwọn òòtà yìí lọ́wọ́ afẹ́ sọ́dọ̀ lọ́hùn kan ṣoṣo inna hadha la shay'un 'ujab bóòlù yẹn ti fẹ́ wá sọ gbogbo wọn jẹyọ kan sáwọn àti nǹkan lè wọn papọ̀ ni àbí ta lọ́fẹ́ sọ ti ẹlẹ́kùn tẹlomi. sọ́dọ̀ sọ́ọ̀dì ayẹlẹ kan yasabo na alẹ́ ata muta àjídà ẹni pé àwọn sọ pé àwọn láwọn àwọn òsàtọ́ pọ̀ bóòlù wọn ti wá fẹ́ di ọlọ́run kan ṣoṣo ọlọ́run ò sí lára gbogbo àwọn òsà yẹn alára bó ti kọ́ wọn torí pọ́ba tó dá wa kì í ṣe òsà yàtọ̀ sí báwọn tí wọn ò ṣe mọ ẹ̀sìn Islam tí wọn ò ṣe mùsùlùmí tí wọ́n ṣe mọ́ pọ́lọ́ ní òsà òkè èèwọ̀ ni o ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́run kì í ṣe ọ̀sà ọba tá à ń jọ́sìn fún ọ̀nà ni Allah subhanahu wa ta'ala. fadalla ala anna ma'naha eléyìí wọ́n tọ́ka lórí pé ìtumọ̀ la ilaha illallah ọ̀nà ni la ma'buda bihaqqin illallah kò sẹ́ni tí ìjọsìn tó ti tọ́ lódodo àbí Allah subhanahu wa ta'ala. rẹ̀ ni pé kò sẹ́ni tọ́ dẹ́ta wala raziqa kò sẹ́ni tí yàtọ̀ sọ́lọ́hún فإن هذا يقرون بها يقرون به ولا يمارون فيه àwọn tí wọn jẹ ẹlẹbọ yẹn wọn fi lé yẹn náà rinlẹ wọn ò kò yẹn nírọ́ ọlọ kánì hàdà màánì ha kápẹ́ tó mọ ṣàhádà lélẹ́yìí mamtana min qawli la ilaha illallah wọn ò lè jáwọ́ jáfẹ́ kó níbi ìtumọ̀ la ilaha illallah wọn ò ní jáwọ́ jáfẹ́ kó níbẹ̀ kápẹ́ tó mọ rẹ̀ ńlá kọ́lẹ́kọ́ tàbí wọlé àwọn ọ̀sẹ̀ kan. innahum yaquluna idha su'ilu man khalaqa as-samawati wal-ard dáadájú àwọn yẹn wọ́n máa ń fèsì nígbà tí wọ́n bá béèrè lọ́wọ́ wọn ìpè ta ló dá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje wọ́n máa ń fèsì tí wọ́n bá béèrè lọ́wọ́ wọn nípa rẹ̀ ọlọ́ni yaquluna Allah wọ́n máa sọ pé Allah ni idha su'ilu man alladhi mani lẹ́bi yẹrùzókò ni wọ́n bá béèrè pé ta ni dẹ́dà ta ni ṣèjẹ́ wọn fẹ́ dà mani lẹ́bi yóò fi wá yùmí talẹ̀ tó lè pani tó lè yé ni talẹ̀ tí yéèyàn ti pààyàn wọ ìdábìrò amọ̀ títí ṣe gbogbo ètò ọ̀rọ̀ amániyà yàkùrú na lọ́ wọn mọ̀ sọ pé aláwọ̀ ni. hom yàtàrífúnà bihàdà wọn ju wọn ju sẹlẹ̀ fẹlẹ̀ wọn gba ilé ìwọlé wàlẹ̀ òkànnì hàdà máyìnà lá ilaha illallah la àkọ́rù bihàdà kápẹ́tùmọ̀ rẹ̀ ní lákọ́líkọ̀ wọlé ọrọ zikọ wọn bá fi léyìn gangan gangan wọn bá fi nílẹ o lọkì màánáha lọ màgbó dàbí haqqin illallah ìtumọ̀ rẹ̀ gangan ni pé kò sẹ́ni tá a gbọ́dọ̀ máa ń ti lótìtọ́ lódodo àfi Allah subhanahu wa ta'ala law qulta la ma'buda illallah tábìlì sọ pé kò sẹ́ni tí wọ́n ń sìn wọn bá lọ hàdà ghalatun kabir àtìsé ńlá àtìsé tó tóbi lélẹ́yà o ká sọ pé kò sí tí wọ́n sìn àfọlọ́hún àtìsẹ́ ni o kò sí téèyàn sí àfọlọ́hún wọlé àtìsẹ́ ńlá ni. lẹ́yìn àlùmọ̀ àbúdá ti kò lẹ́hà sẹ̀kúnù hi ẹ̀lá ajẹ́pẹ́ ni pé gbogbo ẹni tí si sin nǹkan míì tí ń sin náà sin nínú tàbí sọ pé kò sí táwọn èèyàn lọ ajẹ́pẹ́ ń nti si sàgókè lọ gbà pé ń lọ pé si si ọba odò kan tó jẹ́ pé àgbọ́dọ̀ yọ gbólóhùn bíi haqqin àgbọ́dọ̀ yọ kó nínú rẹ̀ kò sí yọ ara bó ti kọ́ ma tó nínú ìtumọ̀ tó ṣe pé ọ̀rọ̀ ma sábẹ sọ pé gbogbo la ma'buda illallah pé kò sí tí wọ́n ń sìn àfọlọ́hùn àjọpá ti la ìyẹn ṣe kíni o lèyẹn ti ṣe nínú irú àwọn àtẹ̀tí báyìí ọlọ́run ọba ìlẹ́kẹ́lá ó ti tayọ ìtẹ̀tẹ̀ eléyìí lẹ́yìn ìdàkọ̀ yẹ́ta tó o bá fi òde sí i wọ́kúlì tàbí hakin tọ́sọ pé pẹ̀lú òtítọ́ lódodo ìntàfàtìlì màbúdá tó kò ló ha illa Allah subhanahu wa ta'ala gbogbo nǹkan táwọn èèyàn sì ń yàtọ̀ sọ́lọ̀ kò ti lé dànù. àmọ́ tó a bẹ fi òǹdè sí pé bí hakin àjẹ́ pé gbogbo táwọn èèyàn sì ń pátá ó ti gbà fọ́lọ́ ọba náà ni wọ́n ń sìn. ẹ̀ńtọ́ ní mẹ́ta lọ́kàn bó ló ti wá fẹ́ sọ yí pé ọlọ́run ọba ní í sìn ẹ̀ńtí ti sàgó kó ló ti sọ pé ọlọ́run ní í tó ti dá akọ tóun ṣe kí ni o ti ń àjẹ́ pé tó láti ní kọjá pé àwọn àbújá bíi haqqin ọgọdọ wà nínú rẹ̀ illallah tọ́. làbúdà an àwọn àbújá ma'buda ọ̀ aw àwọn àbújá bíi haqqin illallah kò sẹ́ni tá a gbọ́dọ̀ sí tó lódodo àfi Allah subhanahu wa ta'ala kò sẹ́ni tá a gbọ́dọ̀ máa sí tó lódodo àfi ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọ̀la inú kó pe ní haqqan tàbí kó sọ pé bíi haqqin. ثم بين ذلك على لفظ الكلمة لينا àwọn asàlàyé wọn tún wá sí àlàyé eléyìí lórí gbólóhùn gbólóhùn lórí gbólóhùn tó wá nínú gbólóhùn náà pẹ̀lú gbólóhùn la ilaha pé anáfíò kíkọ nìyẹn náfíò lè máa bu al-ubudiyya wọn kọ gbogbo ìjọsìn amma siwa Allah fún gbogbo tó yàtọ̀ sọ́lọ̀ pé àgbọ̀dọ̀ sí. illa Allah hàdà ìfúrà gbólóhùn illa Allah ìfúnilẹ̀ nìyẹn lil-ubudiyyati lillahi wahdahu la sharika lahu ìfi ìjọsìn ilẹ̀ fọlọ́n kó nìkan lọ́yẹ káwọn sìn òun nìkan ṣoṣo ni kò sóro gun kò sẹ́gbẹ̀rẹ̀ àkókò sí aláfiwé fún un. wala ilaha illallah tashtamilu ala nafyin wa ithbatin ó kó kíkọ́ àti ìfẹnilẹ̀ sínú wala budda fi tawhidi mina nafyi wal ithbat. nínú ọlọ́ọ̀lọ́ kan ṣoṣo nu kálímà yìí méjèèjì ọgbọ́dọ̀ kó sínú kíkọ́ gbogbo nǹkan tí wọ́n ń sìn yàtọ̀ àti ètò ìjọsìn nílẹ̀ fún ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọ̀la láyà fi alìsibátò wàhídàwó wọlé àyẹ̀fẹ́ nàfíò wàhídàwó kọ̀tọ́ kákàtẹ́ ìsibátò lásán pé ìlàlá kagbẹnu dákẹ́ kò tọ́ gẹ́gẹ́ bí òtítọ́ ṣe tán kàtẹ́ nàfíò kakọ̀ pẹ̀lú ìlàhà àìsàn gbólóhùn yá o ọ̀dọ̀ àwọn oníṣòfin lẹ̀ ti lè ríro àwọn gbólóhùn burúkú báyẹn ẹgbẹ́ bá ní láyìlá láyìlá láyìlá láyìlá láyìlá láyìlá láyìlá ẹ̀ka rí fati ọbẹ pe láyé la bíbí lò láyé láyé lọlọ bíbí lò kan ẹsẹ ti pe láyé la láyé la lásán ní oṣù kìíní o òní yọ máa wí yọ wà lẹ́yìn òlé sí ni ọkàn yóò dùn sí tòsí ọyẹ fẹ mọ ọmọ pé làlọ náà ti ń dún lọ́kàn pé tọ́wọ́ àtọ́kẹ́ láyé la ilé aláwọ̀ ti wà nù ọkàn láyé la ilé aláwọ̀ ti wà nù ọkàn àmọ́ yẹn àmọ́ yẹn ṣùgbọ́n ẹ̀ náà ní sáà náà bá ń kó àwọn ọmọ wa káka máa sọ fún àwọn akékèké nígbà tí wọ́n sọ pé láyé la láyé la láyé la àìwí bẹ́ẹ̀ o àmọ́ àpàlẹ́ ẹ̀ ní pé láyé la illallah la ilaha illallah àwọn àfikún àwọn ọmọ wa bàbá ti pé la ilaha àtòfin illallah àfìtì tó fi mọ̀ pé méjèèjì wọn jọ lọ ní àpapọ̀ tí ó sì ń kankan tá a lè fi ya ìkíní kejì wọn. tọ̀hídì kó gbogbo eléyìí sínú ìkànnù wọn kò sí rọrọ̀ kó lára ìkejì kama qala ta'ala gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá ilé kẹlẹ́ sọ pé fọmẹ́yẹ fúrbi tọ̀hóòt ọlọ́lẹ́ni yóò tọ́ bá ti àgbàgbọ́ sí tọ̀hóòt èyí tí ń jẹ́ tọ́hóòt oní gbogbo tí wọ́n sì lẹ́yìn ọlọ́run ọbẹ̀ látòrí ìfẹ́ nù tọ́hóòt ní sẹ́yìn bá ti ń sìn bákan náà òsà àti èrè tọ́hóòt ní sẹ́yìn bá ti ń sìn wọn bẹ́ẹ̀ ni ṣètọ́n tọ́hóòt ní ẹni tí bá ń sìn wọn ẹni táwọn èèyàn ń sìn tọ́yọ́nú sí tọ́hóòt ní àwọn òpìdán òpìdán tọ́hóòt òun ni wọn àwọn adáhùn tí adágbígbá tọ́hóòt òun ni wọn ẹ tọ̀hútù ní gbogbo àwọn nǹkan tá a ti kíni o tá a kàkà lẹ̀ yìí. ọlọ́ni fama yẹ kúrò tọ̀hútù ẹni tó bá ti àìgbàgbọ́ sí tọ̀hútù gbogbo tí wọ́n sìn lẹ́yìn ọlọ́run ọba ẹni tó bá ti àìgbàgbọ́ sí wọ̀nyí mímìlá àtọ́wá nígbàgbọ́ sí ọlọ́run ẹni pé wọ́n máa yẹ kúrò tọ̀hútù onítùmọ̀ alá ìlàhà wọ̀nyí mímìlá oní ìlàlọ́ sáré báyìí so ọ̀pọ̀lọpọ̀ gbólóhùn báyìí nínú rẹ̀ náà eléyàwó àti Suratul Baqarah àyà two bákan náà òun náà tún ni àyà tó wà ní Suratul Nisa àyà thirty six ọlọ́ni wa'budullaha ẹ máa sin ọlọ́run wala tushriku bihi shay'a ẹ gbọ́dọ̀ mórogún kàkà pẹ̀lú rẹ̀ gbọ́dọ̀ wala tushriku bihi shay'a ẹ má mórogún kàkà pẹ̀lú ọlọ́run onítùmọ̀ la ilaha wa'budullaha onítùmọ̀ kíni o illallah amari tó pọ̀ bẹ́ẹ̀ nínú al-Qur'an ọ̀pọ̀ gidi nínú al-Qur'an nínú rẹ̀ òun náà ni àáyà tí ọlọ́run ọba ìlẹ́fẹ́ ọlá tó tún fi ń sọ nípa nẹ́bíwá Ibrahim aleyhi salatu wasalam qala afara'aytum ma kuntum ta'budun ó ní ẹ̀rí ni gbogbo sẹ́yìn sìn antum wa aba'ukum la aqdamun ẹ̀yìn àtàn bàbá yẹn àtijọ́ yẹn fa innahum aduwwun li ọ̀tá ni wọ́n jẹ́ fún mi illa rabbal alamin àfọlọ́wọ́n ọba tó jẹ́ gbogbo ọba gbogbo àgbáńláyé. فإنهم عدو لي أتاني وجهكم يتمر لا إله إلا رب العالمين أي أقول أبا صدق ولا يغني إلا الله اللهم أقول أقول بين القرآن أقوى أقوى أقوى أقوى so ilé wa fi yé wa yé pé fọlọ́ kólítà allahu ilahun hada láyé fi sọ́wọ́ sọ pé allah ọlọ́run tó òun nìkan ò tó torí pé aláàt òòzà látà àwọn gbà pé ìlàhù ní lọ́dọ̀ tàwọn náà òòzà ń náà gbà pé ní lọ́dọ̀ tàwọn náà gẹ́gẹ́ bá nǹkan ti gba táà kan gba táà kan gba tí wọ́n gbàgbọ́ ni o ńlọ́gbàgbọ́ ẹlòmíì gbagi ẹlòmíì gbókuta gbọ́ ẹlòmíì gbókè gbọ́ àlìjánu lẹlòmíì gbàgbọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ńlọ́gbàgbọ́. àwọn náà wọ́n bá gbé ọlọ́run kan lọ́dọ̀ àwọn kúlùlẹ̀ asinam gbogbo àwọn òòṣà pátápátá tòṣàmà àléhà gbogbo wọn ni wọ́n jẹ́ àléhà àwọn òòṣà wàlà àbúdà àǹtakùlà ọ̀nà yẹn wá ní kí wọ́n sọ yìí pé la ilaha illallah òwì jálẹ̀ ni wàlà àbúdà mínà jamu'i bẹ́ẹ̀nẹ̀ nàfi wal isbat tó láti ní kó o ṣe àkójọpọ̀ láàrin kíkọ̀ nǹkan àti ìfi lẹ́yìn ní kíkọ̀ ìjọsìn àti ìfẹ́ ìjọsìn ilẹ̀ fọlọ́wọ́n bá nìkan ṣoṣo hatta yatahaqqaqa tawhidu wa yantafi ash-shirk títí tí o ti ti ń jẹ́ tawhidu ó fi múlẹ̀ tí ó fi dòtítọ́ òdodo tí ń títí ń jẹ́ ẹ̀bọ tí ó fi nìkan tó ṣe yí pé kò sí bẹ́ẹ̀ mọ́ láéláé tó eléyìí ó fi yé wa pé ní àtẹnìkọ̀ọ̀kan wa kẹlima la ilaha illallah wa shahada wa tá n ṣe ìtumọ̀ rẹ̀ òun náà ni pé la ma'buda bihaqqin illa Allah aláṣẹ nígbà pọ̀ síbẹ̀ lẹ́yìn náà wa tafsiruha alladhi yuwaddihuha qawluhu ta'ala tafsiri àlàyé rẹ̀ ètò sẹ́yìn pé yóò tún sálàyé eléyìí dáadáa onígbólóhùn anabiwa Ibrahim aleyhi salatu wa salam tọ́sọ fún àwọn tó ti fún wọn jẹ ìjọ rẹ̀ àti àbàbà rẹ̀ ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ gàdúrà sọ pé wa idh qala Ibrahim li abihi wa qawmihi innani bara'un mimma ta'budun ọlọ́ni nígbà tí anabi Ibrahim alayhi ti ń sọ fún àbárẹ̀ àtàwọn ìjọ rẹ̀ pé dáadájú èmi mọ̀já ọjà sẹ́kù níbi gbogbo sẹ́ńjọ́ sí fún illa alladhi fatarani fa innahu sayahdi àkọ́bátọ́ dá mi ọba náà lọ́ba tó dé pé yóò fi mí mọ́nà. a rí gbólóhùn kan sọ pé innani bara'un mimma ta'budun mo jáwọ́ jáde kọ́mpitẹ́ǹsì ìtumọ̀ rẹ̀ ní la ilaha illa alladhi fatarani àfọ́bátọ́ dá mi fa innahu sayahdin ìtumọ̀ tiẹ̀ ní kíni o illa Allah wa ja'alaha kalimatan baqiyatan fi aqibihi la'allahum yarji'un ọlọ́run ọba ìlẹ́kẹ́ọ́lá ọwọ́ sàlàyé pé wọ́n wá gbé kalẹ̀ ọlọ́run gbé ó ṣe gbólóhùn kan tí ó ṣẹ́kù lẹ́yìn rẹ̀ káwọn èèyàn lè tẹkínì kún lè sẹ́rí kòmí pàtìpàtì jàdìjàdì tí wọ́n ṣe. hàdà eléyìí tá a sàlàyé yìí fáyọrù máa yọ fásitárò máa yọ fásitárò alukur'an alukur'an kur'an òun náà ní tó lóore jù níbi alukur'an ti tura wọn. fala ilaha illallah fasaraha allahu fil kur'an ìtumọ̀ la ilaha ọlọ́run gan fúnra rẹ̀ tún alukur'an gẹ́gẹ́ bí anabi wa ibrahim alayhi salatu salam ti sọ bí ma zakara allahu anhu nígbà tó lọ sọ pé tó ń sọ nípa rẹ̀ kó sọ pé innani bara'un dáadáa jòmí jáwọ́ jásẹ̀ hádà náà fi kíkọ̀ lélẹ̀ táwọn sí la ilaha illa alladhi fatarani àyàfọ́ bá tó dá mi yaani illa allah hádà al-isbat ìfúnnilẹ̀ nìyẹn wa hadhihi al-ayatu tufassiru ma'na la ilaha illa allah. ayayi òun gàgà fún ara rẹ̀ ńṣe ló túmọ̀ ìtumọ̀ la ilaha illallah ńṣe ìtumọ̀ rẹ̀ fún wa dáadáa káàlù ìṣèkìní kalẹ̀ máa ìtumọ̀ náà ayà ìṣàlàyé ẹ̀fọ́ wa ni. àjẹpẹ́ Al-Qur'ani Karim gẹ́gẹ́ gbogbo adá ti mà apá kan rẹ̀ máa tú apá kan ó sì máa ń ṣe àlàyé ara rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí àwọn àyà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sì pọ̀ nínú Al-Qur'ani Karim lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ọba ìlẹ́gbẹ̀ọ́lá nígbà tí wọ́n ń sọ àyà kankan lẹ̀ tí ọba yé àwọn èèyàn ọlọ́run ọba ilé ló tún mọ àyà míì yóò tó fi ṣe àlàyé rẹ̀ ká má gbàgbé pé àwọn sọ̀hábà rìdùwánù lọ́ọ̀tì sàrà ẹ̀yìn lójú ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní wọ́n sọ fún ànábì sallallahu alayhi wa sallam pé àyà tọ́lọ́run ọba ilé kẹlẹ́ sọ̀kalẹ̀ fún ọ yìí àyà ilé púpọ̀ ìbànújẹ́ gbanú ọkàn wa nípa wípé bóò la fẹ́ ṣe táàfin ní kó sínú àyà ìtorí pé ààrẹ nìkan kan tí àyà náà ní gbólóhùn ọlọ́run ọba tọ́lọ́ sọ pé alladhina amanu àwọn tí wọ́n gbàgbọ́ walam yalbisu imanahum bizulm tí wọn ò sì ro àìgbàgbọ́ àtúnrò àbòsí tí wọn ò ro má ìgbàgbọ́ wọn ulaika lahumul amn. àwọn wọ̀nyí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ní àwọn yẹn ìfọkànbalẹ̀ ìfọyàbalẹ̀ yọ ọmọ àjẹ tiwọn àwọn ni àti ìgbọ̀ta nínú wa dé ìsàbòsí ayé àló ti sọ̀kalẹ̀ ìwé ti sọ̀kalẹ̀ gbọ́dọ̀ fẹ́ di àlámọ̀rí wa gbà báyìí àtẹ́fàyàbalẹ̀ òsínú gbèsè ayé wa àmọ́ tí ìsinmi ẹ̀ mọ̀nà o anabi wa Muhammad sallallahu alayhi wa sallam sọ pé bẹ́ẹ̀ ń ṣe yẹn ìtumọ̀ rẹ̀ òun náà ni ayé nù ní ẹ̀yìn nígbà tí ẹrú rere nì nígbà tí ń ya ọmọ mi la tushrik billah mọ́mọ́ inna shirka ẹ̀wọ̀n ìwọ̀n azim dádájú ìmọ̀lógún pẹ̀lú ọlọ́run ẹ̀bọ̀ tó tóbi ẹ̀wọ̀ tó tóbi òun náà ní ìmọ̀lógún pẹ̀lú ọlọ́run. tọ́ eléyìí fi yé wa wípé kẹ́límà la ilaha illallah gbólóhùn tó tóbi ni o gbólóhùn tó tóbi ni èmi àtẹnìkọ̀ọ̀kan wa ìtọ́ pàtàkì sí wa tó sì jẹ́ gbogbo ọ̀rọ̀ òun náà ní ká jẹ́ kí á jẹ́ nìkan tó ṣe yí pé a mójútó gbólóhùn la ilaha illallah dáadáa nínú ìgbésí ayé wa ìtumọ̀ rẹ̀ ó sì máa wà nínú ìgbésí ayé wa tọ́ ìgbà tó sọ báyìí àdéhùn sọ́dọ̀ wa padà sọ wọn pé ẹ mọ̀ yí pé tọ́lọ̀ ń sọ nínú àyà yìí pé wàlábí ẹlẹ́bíso ìmánà hùndùdólùmí tí wọ́n rọ àbòsí má gbàgbọ́ wọn ìgbàgbọ́ bẹ̀ àbí àbòsí bẹ̀ yẹn àṣírí tí wọn ò ro ẹbọ papọ̀ mọ́ ìgbàgbọ́ wọn tó túmọ̀ pé túmọ̀ áyà. tó túmọ̀ pé ìtumọ̀ áyà yẹn òun ni àwọn tó ti kán jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọn ò ro ẹbọ mọ́ ìgbàgbọ́ wọn á rí pé áyà kọ̀ọ̀rán náà ń ṣe kí ni o kò tó ara wọn lọ́pọ̀lọpọ̀ eléyìí tẹ̀síìrì kọ̀ọ̀rán bíi kọ̀ọ̀rán gẹ́gẹ́ bá a sọ wọn pé àwọn tẹ̀síìrì wà bẹ́ẹ̀ sẹ́pẹ́ àyà Kùránì ti túra wọn oníbẹ̀ tàbí ètò ti pé hadithi tú àyà Al-Qur'an Al-Karim gẹ́gẹ́ bá a ti máa tíra Abwabul Bayan fi Idahil Qur'an bil Qur'an al-Allamah al amin bin Muhammad al-Mukhtar al ta'ala rahmatan wasi'a. wa qawluhu ta'ala gbólóhùn ọba tí ọlá rẹ̀ ga jùlọ tó sọ pé qul ya ahlal kitab sọ pé mo pe ẹ̀yin tí a fún ní tírà ta'alaw ẹ máa bọ̀ wá ila kalimatin ẹ máa bọ̀ wá síbi gbólóhùn kan gbólóhùn yìí sawa'in baynana wa baynakum dọ́gbadọ́gba ló jẹ́ lọ́dọ̀ wa àti lọ́dọ̀ yín gbólóhùn náà allah na'budu illallah ó ní pé a gbọ́dọ̀ sìn kankan yàtọ̀ sí Ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá wọ́n lanu ṣìríkà bí hi ṣe à á ti gbọ́dọ̀ mú orogún kankan pẹ̀lú rẹ̀ bẹ̀rẹ̀ báyìí a gbọ́dọ̀ sí kankan àyàfọ́lọ́ ìlọ́lá wọ́n lanu ṣìríkà bí hi ṣe à la ilaha tọ́ wọ́n láyé tẹ́kẹ̀dá bá dùn náà bá bọ̀ ní àbábà mi dùn nílá ẹnìkan kò sì gbọ́dọ̀ tún ní ọlọ́run kan tí ó lóun sì mọ̀ ọlọ́run fọ ìntàwọ́lá o àwọn ahlul kitab nítorí wọn sọ nìyẹn láwọn tó ṣe é pé wọn nígbàgbọ́ ni wọn wọn ni wọ́n ṣèhádùn òbí anna mùsùlùmí ẹ jẹ́rìí wípé mùsùlùmí kò là wá kí wàá lóde tí wọ́n tún pèrè láláì gbàgbọ́ tó ń pẹ́ ń pè ní gbàgbọ́ àmì kan láwùjọ lónìí ìjà máa mọ orúkọ táwọn máa pe àwọn èèyàn ẹni tí ọ̀gbọ́n náà ń gbọ́ tẹ̀ ń pè ní onígbàgbọ́ ẹ́ aláìgbàgbọ́ olórúkọ ẹni tí ọba ti gbàgbé ọlọ́wọ́n bọ̀ ọ̀kan ṣoṣo ni ẹni tí aláìgbàgbọ́ ni irú wọn kì í ṣẹni tó ṣe kíni o kì í ṣẹni tó nígbàgbọ́ àwọn tó ń ṣáájú tó ń ṣáájú tó ń ṣáájú tọ́jẹ́ pé ẹ̀sìn ò tí ì bàjẹ́ dáadáa gẹ́gẹ́ bí wọ́n ṣe wọ́n ṣe ń ṣe lónìí lọ́dọ̀ wọn yẹn àwọn ni wọ́n sọ pé wọ̀ṣẹ́ àdòbí àná mùsùlùmí ẹ jẹ́rìí gbà wá o mùsùlùmí ni wá gbogbo àwọn anábì tó lọ́n sìnrà pé orílẹ̀ ayé mùsùlùmí ni gbogbo wọn oníkálukú wa káàdì islam wa mú dáadáa kasi jẹ́ kí islam wa kó rinlẹ̀ torí pé islam yìí òun náà ni ẹ̀sìn tí allah subhanahu wa ta'ala yọ́nú sí tí ó sì gbà lọ́wọ́ gbogbo àwọn tó ti fún wọn jẹ́ ẹ̀dá rẹ̀. gbólóhùn yìí tọ́lá wọn bá ilé tí wọ́n sọ nínú sọ́lọ́tọ̀ sixty four yìí pé mo pè yín ahlul kitab ìtumọ̀ gbọ́dọ̀ dọ́gbadọ́gba náà sì ni pé a gbọ́dọ̀ sí ẹlòmíì mà àyàfi Allah subhanahu wa ta'ala a ti gbọ́dọ̀ mú orúkọ kankan pẹ̀lú rẹ̀. هذه الآية آية من سورة آل عمران نزلت أصوكال في وفد نجران النصارى nípa àwọn ikọ̀ tó wá ní orílẹ̀ nàìjíríàn láti tí wọ́n jẹ́ àwọn nàṣọ́rọ̀ àwọn christian alẹ́dínà kọ́dìmù alẹ́ nàbí sọlá àṣàlà àwọn tó wá bá nàìjíríà sọlá lójú ayé ànàbí wọ́n náà bọ̀ lóhùn wọ́n sáàlù wọ́n bá nàbí fọ̀rọ̀ wérọ̀ gan wọ́n sì béèrè àwọn béèrè lọ́wọ́ rẹ̀ wà á sọ̀lá bainahum wa bainahu kalamun tawil ọ̀rọ̀ tó kù tó pọ̀ ọ̀n bẹ̀ láàrin àwọn àtàlẹ́ sọ̀rọ̀ jọ́nà lọ́wọ́ wọ́n hùn nasara níjọ́nà lọ́wọ́ nasara ni wọ́n àtọ́wọ́ láti Nasira tọ́lá láti Nasira gbọ́ sọ àwọn ni wọ́fin ní hayati nígbẹ̀yìngbẹ̀yìn tọ́lábà nàbí sọlá sọlá mi ní humul mubahala ànàbí sọlá sọlá ńṣe lọ́n wá látọ̀dọ̀ wọn nwala tọ́ba jẹ́ pé rọ́ lòun pa pánàbí lòun torí òun mọ̀ pé lódodo lòun pánàbí ni ẹ ẹ kọ́lọ́n ọba ìlẹ́kì ọlọ́sẹ̀bi lẹ́nu ẹ̀yin náà wà bọ́ta pé òparọ́ ni mi pé ànábì mi sànàbì ẹ wà sọ pé tó bá pé ẹ̀yin parọ́ ni kí ìgbèjìnà sí kí ọlọ́run kọ́ máa bá yín ànábì sọ̀rọ̀ ń bá hàlà ó ní kí wọ́n wá sí mo bá hàlà ṣùgbọ́n àwọn yìí wọ́n sá ni o wọ́n sá torí kọ́lọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ níṣẹ́ lọ sọ pé tọ́ fọmọ́ni hajjaka fihi min ba'di ma ja'aka min al-'ilm ẹ̀ tó tó ta kọ́ nípa eléyìí lẹ́yìn ìgbà tí ìmọ̀nà ìlànà ti wáá dé bá wà nẹ́sì sọ́lá ìmọ̀ tó ti wáá dé bá ọ. fọkúlì sọ pé ta'ala ẹ wá nádé wọn àbìnà àná kápẹ́ àwọn ọmọ tiwa jáde wá àbìnà akùnkẹ́ inú ọkọ̀ àwọn ọmọ tí jáde wọ́n ní sá àná kápẹ́ àwọn ìyàwó tiwa náà jáde wọ́n ní sá akùnkẹ́ inú ọkọ̀ àwọn ìyàwó tí náà jáde wọ́n à náà àwa náà bọ́ bákan náà wọ́n à ń fúta kẹ́yìn náà bọ́ ta tó mọ̀ lẹ́yìn náà káwá gbéra wa sí pé níwájú ọlọ́run fọ̀nàjà lánàá sọ̀lọ́ọ̀ ọ̀pàrọ̀ ènìyàn àyà ilé sixty one lọ́wọ́ àlọ́ ni pé tọ́ba jẹ́ pé ànábì bá parọ́ kán bọ́ọ̀tà kan jọ sí. fàtọ́lábà mí ni hùmù lè mubahala ànábì bá fàlámà tọ́lábà mí ni hùmù lè mubahala nígbà tánábì ń wá pé wọ́n bọ́ọ̀tà káwọn ọjọ́ gbéra wọn ṣépè kápé rọ́bà ni kọ́ọ̀kù àyàpá wọn. wọ́lámi ìbá nílò wà alẹ́ ìsọ̀lá ìsọ̀lá wọn ò lè bá ànábì bọ́ síta láti pé káwọn ọjọ́ gbéra wọn ṣépè wọ́n dáfà rẹ́ lahul jizya wọ́n bá san owó ìṣàkọ́lẹ̀ fún anabi sọlá wọ́n san ìṣàkọ́lẹ̀ fún lè anahum yàmàlú yàlámúnà anahum alábàáfẹ́lẹ̀ wọ́n mọ̀ pé lọ́la wọn wà lórí ẹ̀ wà anahu rasulillahi sallallahu alayhi wa sallam wọ́n sì mọ̀ pé anabi sọlá mo ti ṣe ọlọ́run ní ìṣẹ̀lẹ̀ òtítọ́. nabtahil ayé nadiru bi laana ìtumọ̀ ibtihalu níbẹ̀ yẹn onáni gbẹlọ́n pẹ̀lú sẹ́bìlì alẹ́ káàzì ìfẹ́ntọ́ bá jọ́ lára wa. wọ́n kánú yàlámúnà homoli kadibu àwọn náà ti mọ̀ fúnra wọn pé àwọn gangan lọ parọ́ wọlé wọn bá hàlò o tọwọ ayé pé wọn bá lọ bá nẹbi bọta já gbé káwọn ọjọ́ ṣépè fúnra wọn ni lanazalat aleihimu naaru wa ahọrọ kọtihom iná ọba sọ̀kalẹ̀ ìbájú wọn ni ìbájú wọn fi màkà àdìhùn láì tán wáyé fakọọlù wọn bá sọ pé dá rárá o àti mubahala lakin nadfa alijizia kasa jizia fún ìsákọlẹ yìí wọlé ànúbà فقيل آه فقبل النبي صلى الله عليه وسلم منهم الجزية النبي قال يقول لهم لقد تبين لهم أن الله أمره بما في هذه الآية ọwọ́ hàn sí wọn dáadáa yìí pé ọlọ́lọ́gba anabi sọ́lọ́m lásẹ̀ yìí pé tí bẹ́nu àyà yẹn mubahala yẹn pé fún ṣe torí àwọn olè bá nàbì ṣe. wọ́n hàn sí àyà àyà yìí fi hà máa ní la ilaha illallah ìtumọ̀ la ilaha illallah ń bẹ́nu rẹ o bọ́lá ọ̀rọ̀ tó sọ pé allah na'buda a gbọ́dọ̀ jọ́sìn fún kankan haza náà fi kíkọ̀ nìyẹn wa qawluhu illa Allah bọ́lá ọ̀rọ̀ tó sọ pé àfọlọ́hún haza al-ithbat ìfìrìnlẹ̀ lélẹ́yìí wa haza huwa al-ajlu alladhi qamat lahu as-samawati wal-ard eléyìí gangan ni déédéé tí sámà àtìlẹ̀ tó dúró lé lórí was-samawati wal-ard sámà méjèèjì àtìlẹ̀ méjèèjì qamat ala at-tawhid wal-'adl ó dúró lórí ìmọ̀lọ́lọ́ kan ṣoṣo àti déédéé la nushriku fi ibadatihi shay'a a ní múlòkù kankan pẹ̀lú ọlọ́wọ́n ba nínú ìjọsìn rẹ̀. lẹ́lí masiḥu alladhi taz'umuna masiḥu Isa bọ́nu Mariam tẹ́ ń pè lérò tẹ́yìn ń lérò pé bọ́yá olè yín sì tẹ́ fẹ́ máa mú mọ́lọ́wọ́n ba àwọn ò sìn rárá. alladhi taz'umuna annahu rabbun ẹ̀ ń lérò pé ẹlẹ́dàá ni wa ta'buduna òtẹ́ wá ń nbọ wa ni agbọ wa le tó lè wa dógbìn gbogbo èèyàn dé tí o fi wá jẹ pé ẹ̀dá ọlọ́run kan làwọn kan tún wá wọn tí wọ́n mọ̀ sí àtọ̀ sí ọlọ́run bá ti ọlá rẹ̀ ga jùlọ. wọn là ń hóyè rọ lọsẹ ẹni tí o ti ẹ̀tọ́ sí mọsí nǹkan ẹni tí èsì ànábì wa yín sáré sọlẹtọ sọlámù nǹkan kò tiẹ̀ wá tọ lónìí ní ìsinmi náà àwùjọ lẹ́mọ̀ aráwọn yẹn káàkiri gbogbo àwọn alàgbàjọ wọn wọ́n lè pè lọ́lọ́run bìkan wọ́n ní ọlọ́run bìkan ní olúwa wọn nìyẹn ọlọ́run àwọn tó ń lọ́wọ́ adá ọ ta ló wá dá bàbá tó bí òun tóun náà ló bí bàbá ara rẹ̀ nígbà tẹ́ ń sọ yìí pé ọlọ́run kìíní kan yín tóun lọ́dá bàbá rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó ẹ̀dá kọ́ wọn gbogbo àwọn àgbàlagbà tó ń bẹ ṣáájú rẹ̀ tóun lọ́wọ́ adá wọn tó fi di pé ìwọ gan tó dàgbà nínú ọmọ lẹ́yìn tó jẹ́ nínú ọmọ àjọ wọn ni tó gbà pé ọlọ́run rẹ̀ kan subhanallah gbólóhùn yẹn gbólóhùn ẹ̀bọ ni o gbólóhùn òun náà ni ọlọ́wọ́n bá tọ́ da gbogbo ayé òpè méjì òun náà ló tó dọ́rùn òpè méjì gbogbo ń ti bẹ lápò ní kò jí sọ́mà sílẹ̀ ọlọ́wọ́n bá ló da gbogbo àwọn kan wọ̀nyí. màsíhù yín sákọ̀tọ́ káwọn pè lọ́lọ́run bẹ́ẹ̀ náà ni àwọn tó wá yàtọ̀ sí màsíhù yín sákọ̀tọ́ kódà tó fi dórí muhammadun sallallahu alayhi wa alayhi wa sallam kọ̀tọ́ láti pè lọ́lọ́run àgbọ̀dọ̀ torí pé allah ní abudu àlọ́wọ́ àná àyà á gbọ́dọ̀ jọ́sìn fún kankan ilàlá àyàfọlọ́ wọlé àánú ṣìríkà bí ní iṣẹ́ a a ti gbọ́dọ̀ mú orogún kankan a gbọ́dọ̀ mú pẹ̀lú ọlọ́wọ́ bá. wọ́kọ́lù gbólóńtọ́ wa nù àyà pé wọlé àyà ṣẹ́kìdà báńdùn àbáńdùn àrùbábà mi jòlè lá apá kan ò ti gbọ́dọ̀ mú apá kan wa ní ọlọ́run mi tó tó máa jọ́sìn fún lẹ́yìn ọlọ́run àyè kàmẹ́ tafásitọ́mù alàgbà ìjọ wọ̀rùbánà àwọn aṣáájú jọ àwọn pastors tí wọ́n ti mú wọn ní arbaba min dunillah láwọn ọlọ́run míì tí wọ́n tún sí àtọ̀ sọ́lọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọ̀la ọlọ́wọ́n bá sọnù suratu tawba yìí pé ittakhadhu ahbarahum wa rubbanahum arbaba min dunillah wọ́n mú àwọn tó jẹ́ alàgbàjọ wọn àtàwọn tí wọ́n láàní fẹ́yàwó àní lọ́kọ́ tá padà bùrọ̀dá wọ́n mú wọn lọ́lọ́run míì tí wọ́n sí yàtọ̀ sí ọlọ́wọ́n bá sí ọlá rẹ̀ gàdúrọ̀ ẹ̀rù ẹ̀wò gbólóhùn ẹ̀wò gbàtọ́lọ́ ti sọ ẹ wò ó ẹnì kan àtọ fún wa pé ẹsìn tòun lẹ tọ tọ sáǹdì mo lẹ tẹ́tí sáǹdì ẹsìn ní ọ̀fẹ́ tẹ̀múlẹ̀ tó bá fẹ́ tẹ̀múlẹ̀ ni wọ́n anẹ́sì sọ́nà tọ́lọ̀ sọ kalẹ̀ bí ṣe ń sọ ti fún tẹ̀dán tó ń kálukú wọn gbé dání kò sí tíra kan tó sọ bó ṣe rí fún ọ tí wọ́n rí lákọọ́lẹ̀ anẹ́bí sọ̀rọ̀ àlùsọ́lẹ̀ gbogbo báwọn yẹn ṣe rí báwọn wọ̀n yẹn ṣe rí lọ́lọ́wọ́n bá sọ fún wa bí islam tó ṣe rí ọlọ́run tó sàlàyé ẹ̀fún wa náà nínú Al-Qur'an al ọlọ́run ti bá wa sọ́kùnrin àdìkú nù ọ̀bàjẹ́ kò sì gbà kọ̀ wọ́ kò sì sísọkúsọ nínú rẹ̀ kò sọ̀rọ̀ ọmọ ẹdẹ ènìyàn kan nínú rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọba ìlẹkẹ ọlá ọ̀nà ni àwọn ọ̀rọ̀ wọ̀nyí. wọ́n mú àwọn alàgbàjọ àtàwọn fada broda Ọlọ́run ni wọ́n mú ọláwọn Ọlọ́run míì tí wọ́n sì lẹ́yìn Ọlọ́run ọba ìlẹkẹ tó fi dórí mọdà àti sísá wọn náà gbogbo àwọn yẹn Ọlọ́run ni wọ́n mú wọn lẹ́yìn tí wọ́n sìn yàtọ̀ sọ́lọ́run ọba ìlẹkẹ subhanallah tọ́ ilé ìyàbúrú ni o àbúrú ni ìyẹn láti ṣe kíni o ìyẹn láti sọra ọlọ́run ọba ìlẹ́kẹ́lá ni wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run wọ́n masiha buna mariam masihu isa ọmọ mariam wọ́n tún bọ̀ òun náà ọlọ́run wọn máa umiru wọn ọ̀pá ẹnìkan kan láti ẹ̀wọ̀n ọ̀pá láti ẹ̀ka kankan illa liyabudu allaha illa liyabudu ilahan wahida àbí kó lè máa sìn ọlọ́run ọba ọba àtàwọn àríyàwó mọ̀fẹ́ níbẹ̀ láàrin wọn ìmú wọn míndùnìlá yàtọ̀ sí ọlọ́wọ́n ọba ìlérí akpẹ́ ọlá ìmú wọn ní ìjọsìn tí wọ́n sì yìí bayyanahu rasulillah sallallahu alaihi wa sallam anabi sọ ìjọsìn yẹn gangan fi annahu ta'atuhum fi tahlili ma harrama allahu wa tahlili ma ahallahu allah anabi sálàyé rẹ̀ nípa pé ọ̀nà tí wọ́n gbà má wọn wọ̀nyí ni ọlọ́run mi tí wọ́n jọ́ sí fún yàtọ̀ sọ́lọ́run òun náà nípa àwọn wọ̀nyí ìtọ́lọ̀ ń tẹ̀lé wọ̀ tọ́wọ́ táwọn alàgbàjọ bá ní pé asọ́dẹ̀tọ̀ wọn ti sọ́dẹ̀tọ̀ náà nù ńgbà tálàgbàjọ ti sọ ọlọ́run sọ́dẹ̀ yẹn kò sí ìtọ́ka o ìtọ́lọ̀ wọn bá ti ṣe ní ẹ̀tọ́ táwọn alàgbàjọ bá sọ pé lótò nílọ ẹ gbọ́dọ̀ ṣé mo ti dè wọ̀ wọ́n ti gbà kó ṣe kíní o ó ti dè wọ̀ wọ́n fi àti ọlọ́run bá sílẹ̀ títẹ̀lé tí wọ́n tẹ̀lé àwọn alàgbàjọ wọn yẹn níbi tọ́lọ́ ọba ìlẹ́kẹ̀ ọlá tọ́pọ̀ àtẹ́pẹ́kàṣe tí wọn ò ní sí ìtọ́lọ́ ní kámọ́sí tí wọ́n máa ṣe pẹ̀lú ẹ̀tọ́ ni pẹ̀lú ọ̀rọ̀ táwọn tó ń jẹ́ àwọn alàgbàdo wọn wá sọ eléyìí gangan ní ìjọsìn wọn ètò ìsìnkú wọn sì fáwọn tó ń jẹ́ alàgbàdo yẹn. sẹ́mi kó àtàjẹ́ mùsùlùmí lẹ́ni tó bá jẹ́ pé kìí sí lànà bàbá kan ní tẹ̀lé o lẹ́pẹ́ lánà nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam ní bá tẹ̀lé pányáwó bí ọba fi sọ̀rọ̀ kan pé ẹ̀sìn sẹ́wọ̀n pé tó dájú ni pé yóò fún wa ní ẹ̀rí tó dájú tó tẹ̀lé jẹ́ mi so yóò sọ fún wa pé nǹkan yẹn lè ṣe yálà ẹ̀rí yẹn nu tírà ọlọ́run ni tàbí nu súnà níbi wa Muhammad sallallahu alayhi wa wa sallam. ṣùgbọ́n àwọn yẹn àwọn wọ̀nyẹn ohun tí alàgbàjọ wọn. ó jẹ́ alàgbàjọ wọn bá sọ onìkan náà ló ṣe kíni olójọ́rọ̀ kódà kó tako ń tọ́lọ́ wọn bá sọ kó sì tako ń tí anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó bá sọ àwọn tẹ̀lé alàgbàjọ wọn níbi gbogbo àwọn ìṣesí wọ̀nyẹn ni torí ẹ̀ ló fi jẹ́ pé ọ̀dọ̀ owó èmi àtẹnìkọ̀ọ̀kan wa náà àwọn àfa wa ẹ má jẹ́ mú ọlọ́run tá a máa sìn yàtọ̀ sí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá àwọn kẹtẹ ẹ máa ọ̀pẹ́ ní rí ni wọ́n sẹ́yìn olóṣù wọn kílẹ̀ ń fi ń pẹ́ nìkan lẹ́ni ọlọ́run ẹ̀jẹ̀ á má mú wọn ní ọlọ́run míì tá a máa jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́run débi pẹ́lómi ṣé òde ọ̀sọ̀ fún pé mo ní o dé tọ́ba dẹ́lì kí a máa wọ́n sọ pé kọ́ lọ́wọ́ orí sọ́nù o tọ́lọ́n bá ní ọ̀dà àwọn ọmọ wọn pé o ṣe subhanallah ẹlòmíì mi pé ah àwọn bàbá gbójú bẹ́ẹ̀ ni nídìí ọ̀ràn wọ́n gbójú di ọ̀ràn ẹ́ tẹ́lẹ̀ sọ pé mo ní o kírun àlùwàlá kíni òun ti gbé àlùwàlá rẹ̀ subhanallah gbogbo eléyìí kò nínú islam o gbólóhùn ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n pé fa in tawallaw tí wọ́n bá yẹ ìpadà ayé walam yaqbalu da'wata tawhid tí wọ́n gba ìmọ̀lọ́n lọ́kàn ṣoṣo faqulu èyàn sọ pé ṣèhádù ẹjẹ́rìí pé bí àná mùsùlùmí dádájọ́ àwa mùsùlùmí ni wá ayé aṣèhìdóhùn ala annakum wahidun ẹ fi wọ́n jẹ́rìí pé tó bẹ́yìn bá lẹ́yìn ọgbà àwọn afi ń jẹ́rìí pé tó àtìkò tẹ́yìn lẹ́yìn ọgbà ẹ̀rí fáwa ẹ̀yìn tó mọ̀lọ́n lọ́kàn ṣoṣo ni wá wàá nahum kuffar pé wá fi rinlẹ̀ fáwọn pé kéfèé lílà wọn o. ha bayyinu lahum ẹ fun fún abutulana ma hum alayhi ìbàjẹ́ tí wọ́n wà lórí ẹ̀ fàfi hadhihi al-aya aya ninu re rẹ̀ ó ń bẹ nínú rẹ̀ min dinil mushrikin kú níbi ẹ̀sìn awon elebo wal musarahatu bidhalik àti ìlà ọ̀rọ̀ mọ́lẹ̀ nípa rẹ̀ pé ìṣẹ̀lẹ̀ àti jáwọ́jásẹ̀ kú níbi ẹ̀sìn ẹlẹ́bọ. pàápàá jùlọ ìṣèhádó bí anna mùsùlùmún ẹ jẹ́rìí o pàwọn mùsùlùmí ni wa ali imran sixty four ìṣèhádó bí anna mùsùlùmún ẹ jẹ́rìí pé dáadájọ́ àwọn mùsùlùmí ni wa fàfi hàdà wòjóbó ìlànà wòjóbó ìlànà bòtìlánì má àlẹ́hìn mùsùlùmún ìbí eléyìí eléyìí ní fèrè lẹ̀ pípa dandan ìsàlàyé ìkéde ìbàjẹ́ irọ́ táwọn ẹlẹ́bọ wà lórí ẹ̀ wàhálà mi sòkòtì àǹzálìkà àti gbọ́dọ̀ dákẹ́ lórí ẹ̀ wọ́lẹ̀ ẹ̀yìnlánu ambọ̀tìláni ṣíríkì a sì gbọ́dọ̀ máa kéde nípa bíbàjẹ́ ẹbọ pé ẹbọ òwúlò ẹbọ ọ̀dà kò gbádùn ẹbọ ọ̀dà o sẹ́mi pé gbogbo onílàákà yìí gẹ́gẹ́ bá a ti máa ń sọ fún alẹ́ yorùbá náà wọ́n gbà yìí pé orí ibú òun náà lẹ́bọ gẹ́gẹ́ bá a ti máa ń sọ yìí pé kò sẹ́nìkan tí wọ́n tọrọ ṣẹlẹ̀ tí wọ́n ní máa fẹ́ máa sọ pé tó ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí tó fura sí dáadáa tó lẹ́bọ lẹ́rù ń bẹ́ẹ̀ má lẹ́bọ lẹ́rù nú ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí o sẹ́mi ọ̀pẹ́rù kẹ́rù tí wọ́n ní ọ̀gbọ́dọ̀ sínú ẹrù èèyàn orí ibú ni ẹbọ yẹn kí ni ìtumọ̀ rẹ̀ o orí ibú torí wọ́n gbà pé kò gbọ́dọ̀ sínú ẹrù èèyàn tọ́ khalas á pa ẹbọ tí a sì máa ṣàlàyé gbogbo aburú tí ń bẹ́ẹ̀ bí ẹbọ wọ̀rọ̀dẹ̀ ala ahli á sì máa fún àwọn èsì tó le tó le yóò máa jẹ́ èsì tako àwọn tó ṣe pé wọ́n gbé ẹbọ dání tí wọ́n sì ń pè ní nǹkan kù tó ṣe pé náà ni wọ́n fi ń sayọ̀ tí wọ́n sì ń pè lọ́lọ́run tiwọn wal khulasatu àkórí gbogbo ọ̀rọ̀ tá a ti ń sọ yìí àkótán rẹ̀ ni pé anna anna la ilaha illallah laha ruknan gbólóhùn la ilaha illallah olórígun méjì wọ́n máa annafi wal isbat méjèèjì náà ni kíkọ́ àti ìfirinlẹ̀ ìyẹn túmọ̀ la ilaha àti illallah méjèèjì tó kún sí náà nìyẹn wa idha qila lak tí wọ́n bá sọ fún ọ pé ma hiya arkanu ma la ilaha illallah tí bá ní kí lórígun la ilaha illallah àwọn orígun rẹ̀ fatakul anafiyo wal isbat ọsùn yẹn pé anafiyo kíkọ wal isbat àti ìfìkan nílẹ̀ ìpè méjèèjì náà ní orígun méjèèjì nìyẹn wa shurutuha májẹ̀mú rẹ̀ sábàá méje ni méje òun náà ni májẹ̀mú la ilaha méje ni o. la tanfa'u illa bi hadhihi shurut gbólóhùn la ilaha illallah kò lè wúlò bọ́mọ ẹ̀dẹ́ nìyẹn kan àyàfi pẹ̀lú májẹ̀mú méjèèjì yìí nadamaha ba'duhum bi qawli apá kan wọn òun kójọ lónìí nínú gbólóhùn rẹ̀ tó sọ pé ilmun yaqinu ìmọ̀ ọlọ́ọ̀lọ́ kan ṣoṣo ìmọ̀ ọlọ́wọ́n ọba kánímọ̀ ní ìmọ̀ tó ṣe wípé yọ ọkọ̀ yìí méjì kúrò fún wa wọ́n ìkíláàsù ìfiwójú ọlọ́run èyí tí ọkọ̀ sí àríyìn àti àlẹ́ àhò tí ọkọ̀ fún wa. bákan wọ́n sídìkù ká àsídìkù ìmọ̀ gbólóhùn ní òtítọ́ lódodo ìgbàgbọ́ lódodo èyí ọkọ̀ ìpínirọ́ tí wa mélòó di mẹ́rin. ma hapatin ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni ká nífẹ̀ẹ́ gbólóhùn yẹn èyí ọkọ̀ ìkórìíra rẹ̀ fún yàn. wọ́n fún gbólóhùn yìí èyí tó ti pé yọ kọ àìgbà fún gbólóhùn yọ kọ dànù fún wa bákan náà wal qabul gbígba gbólóhùn ìwọlé nù gbèsè ayé wa èyí tí ò ní jẹ́ ká lè ti gbólóhùn yìí tí ò ní jẹ́ ká lè ti dànù àwọn májẹ̀mú méjèèjì yìí májẹ̀mú tó wà fún la ilaha illallah nìyẹn ìjọ tí ń kan nù májẹ̀mú yìí bá ti yín gẹ́ kẹlímà la ilaha illallah ò lè wúlò fún yà o àti kí májẹ̀mú méjèèjì yìí ó ṣe kí ni òkú pé sára rẹ̀ ǹjẹ́ ló ti tọ́ lódodo ni wọ́n mọ̀ tó mọ la ilaha illallah lọ́mọ la ilaha bó ti wá mọ̀ lótìtọ́ lódodo yẹn sórin ilẹ̀ sára rẹ bẹ́ẹ̀ sáàmù dájú sí ń bẹ nínú ọkàn rẹ nípa rẹ ṣé èsì pé ńgbà torí wa lọ́sọ̀ gbọ́dọ̀ la ilaha illallah tọ́wá tó fi de tàwọn tọ̀ wọ́n pé a ah, ee eh, paripa ee eh, paripa bóyá náà ló tún lọ ń wí láwọn àyè míì tó yàtọ̀ sí àyè tó ti sọ la ilaha illallah àti òdọ́kàn rẹ àti kì í ṣe òtítọ́ àti ọmọ lódodo tàbí ẹ̀kọ́ ìṣòro dé dáìde ó ti fò pẹ́ ó ti di sọ́ọ̀tì ó ti kò pẹ́ ó ti sinagogu ó kò pẹ́ wọn lọ lọ tẹfa tí gbólóhùn la ilaha illallah wa wúlò fún ọ màmọ́dájú rẹ̀ támọ̀dájú ẹ̀ bá ń bẹ fún ọ wàláhì ọmọ ìpè kò sí nǹkan kan míì tó tún dáa tó rẹwà tó gúnrégé ìkéyìn ètò kò ti pẹ́lú gbólóhùn la ilaha illallah àti gbogbo nǹkan tó dálé lórí pẹ̀lú kásìn lọ́n dáadáa láwọn àwọn tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ lásì lófin láti fi sìn òun là bá máa fi sìn ọlọ́run ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gbólóhùn yìí òwúlò fún ọ̀pọ̀lọpọ̀ látara pé àwọn mọ́jẹ̀mú méjèèjì ìṣèlọ́wọ́n nù gbèsè ayé ọ̀pọ̀lọpọ̀. al-ilm alákọ̀ọ́kọ́ ni ìmọ̀ jidduhul jahl ìdàkejì rẹ̀ ní àìmọ̀. falladhi yaqulu la ilaha illallah ẹni tí sọgbọ́n la ilaha illallah bi lisani pẹ̀lú ahọ́n rẹ̀ wa yajhalu ma'naha sí ọ̀mọ̀ túmọ̀ rẹ̀ hadha la tanfa'uhu la ilaha illallah la ilaha illallah ò lè wúlò fún àfikún ọ̀mọ̀ túmọ̀ rẹ̀ bí la ma'buda bihaqqin illallah kò sẹ́ni ẹlẹ́ẹ̀kejì al-yaqin àmọ̀dájú fala yakunu ma'nahu wala yakunu ma'ahu shakkun kò ní sí èméjì pẹ̀lú ẹ̀. li'anna ba'd an-nas akọ́kọ́ àwọn èèyàn qad ya'lamu ma'naha ó lè mọ̀ túmọ̀ rẹ̀ walakin 'indahu shakkun fi dhalika ṣùgbọ́n tẹ́ bá wò ẹ́rì pé ṣe èméjì ń parẹ́ falaysa 'ilmuhu bi indahu yaqinun bila ilaha illallah tó láti ní kó ní àmọ̀dájú pẹ̀lú la ilaha illallah wa annaha haqqun kó sì gbàgbé òtítọ́ òdodo ni ẹlẹ́kẹta al-ikhlas ìdàkejì rẹ̀ òun náà ni ashirk ìwà ìfiṣẹ́ ìwà ojúrere ọlọ́run ìdàkejì rẹ̀ òun náà ni ìmúrogún pẹ̀lú ọlọ́run apá kan àwọn èèyàn wọ́n máa sọ gbólóhùn la ilaha illallah walakinnahu la yatruku shirka irú àwọn bẹ́ẹ̀ ẹ eh, sì mọ̀ ní wọ́n ti ṣe la ilaha illallah ẹbọ wọn ò ní pa ẹbọ tí wọn ò ní pa ìmúrogún pẹ̀lú ọlọ́run ọba wọn ò ní pa tì gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé irú eléyìí ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú ọ̀dọ̀ àwọn tó ṣe pé wọ́n ń sin sàárè àwọn wọ̀nyí gbólóhùn la ilaha illallah tó ń sọ kò wúlò fún wa o torí pé àwọn jẹ̀mú la ilaha illallah kò sí lára wọn pàápàá jùlọ a rí i pé irú ẹni bẹ́ẹ̀ tawhidu rẹ̀ ẹ̀yẹ ìkíláàsù rẹ̀ ó kéré kò sí fún un òtítọ́ bá ní ìkíláàsù ni yóò kọ ẹbọ yóò lè kọ̀ fún rẹ̀ níbẹ̀ ìṣẹ́jú òde lókun márùn tọ́ ọjọ́ ti lọ ọjọ́ ti lọ bóyá insha Allah ta'ala tó bá di ọjọ́ mẹ́jọ a máa ṣàlàyé àwọn májàmú méjèèjì yẹn ní lódìdí wa sallallahu wa sallam wa baraka الله والحمد لله والصلاة والسلام على رسول الله بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد إبيري تمام بيري نكري يكوني مسلمي لوا تمام دي سلامة سي سيو في نيدا لكم بطا يكون مسلمي تمام سلامة سي بلا لا فيها kò sípò tí wọ́n ti sálámà sí tí ó ní dá sálámà fi tọ́ba wà láàyè ẹ̀gbin lóko tọ́ba wà ní ààyè ẹ̀gbin kò ní sẹ́kìnì o kò ní dá sálámà tàbí bẹ́ẹ̀ kọ́ ọ wà lórí pé kí n lọ́wọ́ kò ní sẹ́kìnì o kò ní sálámà tó ń tọ́ba ti yàtọ̀ sí à ń bẹ ní ibi irun tàbí èèyàn wà láàyè ẹ̀gbin tọ́ba ti yàtọ̀ sí wọ́n fẹ́ wọn ní kọ́ndíṣàn tí èèyàn wà ní wọ́n sẹ́kìnì o wọ́n sálámà sí yàn téèyàn lè dáhùn o tọ́jẹ́ pé nǹkan kan ò ṣe yẹn o téèyàn gbọ́dọ̀ má dáhùn sálámà. kò sábúrú bíi kéèyàn jẹun kọ́ sọ̀rọ̀ tọ́ba ti kò káàtà ti kọ́ sọ̀rọ̀ tí a kò káàtà ti kò sí àbúrò kankan bẹ̀rẹ̀. ó lè dáhùn sálámà dáadáa kò sí àyè kò sí inú ìsìlámù gan pé ọ̀hún sàdúrà lọ ẹnìkan sálámù alẹ́ síbẹ̀ làpẹ́ tó dé báyìí nígbà tá à ń pẹ́ lọ́n lọ́wọ́ tó dé àyè ẹni ẹ sálámà kápẹ́ bíkìlù kan là ń ṣe lọ́wọ́ tó ní ìdìbí báyà ń ṣe rọ̀bánà àdínàfi dúnìá hasanata ládé lónìí asalaamu alaykum wa salaam barakatu a parí wa fìlẹ̀ asalatu asalatu wa kìnnà azabana wa alaykum salaam barakatu ẹ tún ma ṣe àdúrà yìí tẹ bá bẹ́ẹ̀ ṣe kí ni o tó bá fẹ́ máa ṣe lọ. kò sí báyìí tó kó sùn ní ọmọ ìgbàlá àìsàn. naam wọ́n sọ lọ́kàn fún wa. gbogbo ẹ náà bẹ́ẹ̀ sì máa ṣe bó ṣe sí yẹn tó tó tó fatẹ́gùn yẹn tó fi lé tó fẹ́ sí wọn tó ọ̀ka kúrò ọlọ́ọ̀kan fúláwọn tó bá bí fálákì kan bírábì náà ti kà tó fira ara rẹ bẹ́ẹ̀ náà ló tún ṣe tó fàtẹ́gùn yẹn bẹ́ẹ̀ náà ó tún ṣe lẹ́lẹ́kẹ̀dẹ́ ó tún ṣe bẹ́ẹ̀ lẹ́lẹ́kẹ̀dá ó ṣe lẹ́lẹ́kẹ̀dá náà bẹ́ẹ̀ náà ní àdúrà tá a máa ń ṣe sùn náà. wọ́n sọ̀rọ̀ sọ́tò. ayò wọ́n ti kí asalaamualeykum wa asalaamualeykum wa asalaamualeykum wa rahmatulah asalaamualeykum sódíàní sìn àlèsí ní asalaamu aleykum sódíàní sìn nínú òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́lá òun náà ṣe kíni o ọ̀nbẹ sódíàní sìn tó bá kan náà asalaamu aleykum wa rahmatulahi wa asalaamu aleykum wa rahmatulahi so tó bẹ́ẹ̀ pé salaamu aleykum wa rahmatulahi wa méjèèjì mò ń ka akẹ́kọ̀ọ́ tó súnmọ́ bẹ́ẹ̀ náà pé bẹ́ẹ̀ pé ntọ́jọ́ mọ́ bẹ́ẹ̀ wa rahmatulah asalaamu sálámà yọ kan ibẹ̀ náà ni sálámà ti pẹ́ ló ti bẹ̀rẹ̀ títí àìníṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tá a sọ níbi sálámà ní sọlámù ní kọjá méjì ṣùgbọ́n tí àbí ti ṣe asalaamu alaykum wa rahmatulah sálámà irun rẹ̀ ti parí ní sálámà àkọ́kọ́ tó ṣe hùn títí àìníṣe ẹni pé lásìkò àtọ́sí asalaamu alaykum wa rahmatulah tó bá ju sólẹ̀ kò sí kankan mọ́ yìí sọ pé kọ́ ọmọ fasomọ́dì o ìrẹ́lómi àwọn ọmọ fasomọ́dì pé ok salamu aleykum ọ̀tẹ̀lá bú salamu aleykum ọ̀tẹ̀lá rárá o a sọ pé bẹ́ẹ̀ o tó ti báyìí nìsín ṣùgbọ́n ètò ọ̀pọ̀jù tá a sọ nù sálámà ní sàlámù pápá jùlọ níbi irun báyìí méjì ló ṣe kíni o lọ gbajúmọ̀ jù nínú ọ̀nà ànábì Muhammad sallallahu alayhi wa sallam bàbá ẹ fẹ́ bèrè wọ́n sọ̀rọ̀ náyọ. mùsùlùmí tètè mọ̀lẹ́ o. aha ok ok ah àkọ́kọ́ òní pẹ̀tọ̀ á ti bẹ lọ́hùn olè àkọ́kọ́ ìpìlẹ̀ ṣoṣo á máa bẹ ọlọ́wọ́n bá fún un àwọn àwàgbọ́ àti wọ́n bá jẹ́ ni dáadáa tí wọ́n lè máa bá wa pè é àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀rẹ́ rere á wà sílùú ẹni bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé àjọ máa pè é so àwọn ẹni ọlọ́run wọn bá sọ̀rọ̀ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ táwọn náà bá gbóhùn tó lé tá a fi ń wí fún tí ọ̀fẹ́ gbọ́ á tún di àwọn ohun díẹ̀ díẹ̀ díẹ̀ á tún fi ọ̀pọ̀lọpọ̀ ìrí ayé á sì kí ni á fi bá sọ̀rọ̀ ṣùgbọ́n ìtọ́ jẹ́ àkòrí púpọ̀ jù lẹ́yìn gbàtà bá ń pè ká bí ọlọ́run ọba kọ́lọ́run kọ́ rọ ọkàn ro ènìyàn fún ẹ̀sìn tó a bá ti ṣe gbìyànjú ẹ̀ gbìyànjú tá bá bá ní pé tó àdúrà tá a wá ń ṣe ọwọ́ apàdà mú lágbègbè kọ́ wá ọkàn rẹ̀ wá rọ̀ alihamudulilá tí ọba wa ṣe tọlọ́run ìwọ̀ tí bẹ lọ́rùn tí wàá ṣe kíni o àti bọ̀ a gbọ́dọ̀ ṣe pé fúnra ẹni bẹ́ẹ̀ o àdúrà làá máa ṣe pé kọ́ lọ́nkọ́ rọ rọ ọkàn ẹni bẹ́ẹ̀ náà ah, kò yé mi o kí ni fi musahafu yẹn ṣe sẹ́yìn tí ẹ béèrè lọ rẹ̀ pé kí ló dé ni ẹnì tẹ́ kí ni ṣe fún owó rẹ̀ lẹ́tì kọ́kọ́ béèrè. kódà ká kọ́kọ́ máa gbé kọ̀ tó kọ̀ bá mú arára ká gbé mushaf ká gbé lẹ́lẹ́ ọ̀rọ̀ ọlọ́wọ́n bá tó dá wa á gbé lẹ́lẹ́ rárá o kọ̀ndíṣàn wo ló fẹ́ gbé kúrò àyíká ká gbé jù lẹ́lẹ́ bíbí pàṣẹ àwọn tàbá ṣe gbé ká bá wù wá rárá o lókè gbogbo tíra ń níbi tó ọ̀rọ̀ ọlọ́run agbáwọn àgbékalẹ̀ ajẹ́ pé kò ní ìtumọ̀ sí wa bí a bá ti gbé kalẹ̀ lómi ní oṣèkìní yóò ti tẹ̀ kátó wá pé eléyẹn wá ti di continuously pé ìṣesí ẹni ẹni pé tí bá bá ti ń kírun àsìkò gbé síwájú ọ̀gangan rẹ̀ ẹ béèrè pé kí lórí ti fi ń ṣe bẹ́ẹ̀ tó nígbà tí ẹ bá béèrè tó ní ọ̀fà tí mo fi ń ṣe bẹ́ẹ̀ ìyẹn làwọ̀ tẹ̀sẹ̀ wá mọ́ kí ni ìdájọ́ ọlọ́run tí tá a bá sọ ní orí rẹ̀ tẹ́ bá ti béèrè ẹ béèrè lọ́nà tó gbà dá bóyá ó ṣeé lè rí ẹ̀kọ́ kan àbó ẹ̀ lè kẹ́kọ̀ọ́ lóyún látara rẹ̀ àmọ́ tẹ́ ẹ bá gba ọ̀nà tí ọ̀dà tẹ́ ẹ bá fi béèrè bí ọ̀nà ebú bí ọ̀nà èlé gbogbo ó ṣeé ṣe kọ́mọ́ sọ ti ń bẹ nínú ọkàn rẹ̀ fún wa kódà tó bá jẹ́ mọ́tì ẹ̀ wà lórí àṣìṣe gan tá a fẹ́ ṣàtúnṣe rẹ̀ kò ní fẹ́ rọrùn láti ṣe kíni o láti ríru ẹ̀nìyẹn tó ṣe ah, mo rí i pé mo sì ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún yín mo fura pé ẹ ń gbé tún yẹn síwájú ó sì mọ̀ pé kò ní mo sì rí i pé mo ti tó ẹ̀mejì abẹ́ mẹ́ta kan tí mo gbé fóònù orí fẹ́ẹ̀ dá padà ní wàá máa tó àwọn náà sì ń wá oríire àti ń wá dáadáa àti tó ń tẹ̀síwájú nínú mọ́ ẹ̀sìn ọlọ́run bóyá tẹ́ ẹ bá fi ṣe wá ní àǹfààní àwọn náà ṣe kí ni àtúntò wà náà tí láti àǹfààní nìyí lọ́ra àti iná yẹn torí pé ìmọ̀ onílé gbogbo ibi tí yẹn bá ti rí ìmọ̀ náà lè ṣe kí ni olè yẹn ti máa ń kọ́ ìmọ̀ òní ọ̀wà sọ̀ ti ń bẹ ní ọkàn rẹ̀ tọ́ba ti wá sọ nǹkan ti ń bẹ lọ́kàn rẹ̀ tọ́ba ti takotọ́ lọ́wọ́ ẹ̀ tún wá ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe àlàyé fún pẹ̀tọ́ à tí wọ́n bá jẹ pé ẹ̀sìn ìmọ̀ nǹkan kan parí à ah, tọ́ bẹ́ẹ̀ ṣe wí tó èmi ò tí ì gbọ́rú eléyìí mi sì rí rí ṣùgbọ́n inṣàlá èmi náà tún ṣe ìwádìí lórí rẹ̀ tí n bá ṣe ìwádìí inṣàlá ọ̀tara tọ́wá yẹ pé bẹ́ẹ̀ ṣe wíwọ́n náà ló ṣe jẹ́ tó a jẹ́ pé tó o ti di lànà táwa náà máa tẹ̀lé tí ọ̀bá rí bẹ́ẹ̀ ń tó wá ṣe àlàyé padà fún yín inú mi dùn gan pé ẹtí ẹ̀dá mi lóhùn a ríra wa pẹ́ lórí ẹ̀sìn Islam khalas irú bẹ́ẹ̀ yóò rọrùn fún láti pé kó lè bá wa sọ ọ̀rọ̀ àmọ́ tí a bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ ká sọ̀rọ̀ lọ́nà tó gbà dáa lápẹẹrẹ nísìnyí tọ ẹtọ ti bẹ̀rẹ̀ bídíà yín o tó torí gbogbo bàbá yìí bídíà ni ẹ sáà gbé fúra ní bídíà ni ẹ gbé fúra ní lẹ́bàá ẹ ti à sọ wọn pé tó bá ti sọ bẹ́ẹ̀ yóò ní gbé òkè bọ́ bá jẹ́ kó nínà kan àbò lálìjẹ́ nínà kan tí wọ́n ní lọ́tọ̀ tó yàtọ̀ sí tọ́lọ́run kó kalẹ̀ bẹ́ẹ̀ ni sòso o kì í ṣe ìwúlò ṣe kí ni o láti gbé kalẹ̀ ká ṣàlàyé nítorí pé ẹni tí òde fún ọgbà òdodo lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ní method of approach ò sí ọ̀dà wo làá gbàtà àti ẹ̀ tí máa ń gé ní mind èèyàn tí èèyàn máa keep mind àwọn èèyàn kò sí so a ti ní láti ní àwọn ìṣesí kan tọ́lọ́ ó fún wa tá a fi máa arrest mind àwọn èèyàn tẹ́gbẹ́ tí ẹ bá sọ̀rọ̀ wáyé pé ah mo tẹ̀ máa fẹ́ gbọ́rọ̀ rẹ̀ torí pé o ní àgbékalẹ̀ ọ̀rọ̀ kápẹ́tì lágbájá ní tọ́bẹ̀ ìjẹ́kù ló wá bá mi ìní dalo. ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a fi máa bá wọn yẹn sọ̀rọ̀ torí ẹ̀kọ́ èrò là ń wà kì í sọ pé ẹrù tába ti gbàgbọ́ pé èrò là ń wà àwọn àwọn èèyàn ṣe kí ni ọgbà pẹ̀lẹ́ tá a fi rí wọn tù tọ́lọ́hún fi sọ pé tó pẹ̀lẹ́ á fi tira wa nínú àlìjẹ́nà àwọn kan bẹ tó ṣe pé tú láti láti wọra wa wọnú àlìjẹ́nà ṣùgbọ́n kan bẹ tó ṣe pé pẹ̀lẹ́ láti kí ni láti wọ wàrà wọnú àlìjẹ́nà kẹ́ ẹ tó máa lo èlé fún àwọn èèyàn yóò jẹ pé ní ẹni tó le tọ́ ẹ pé tí ọba rí líle kò ní tẹ̀ kó níbi irọ́ yẹn kó fi síbi tó dodo wa tàbí bẹ́ẹ̀ kọ́ kó jẹ́ pé ẹni tẹ́ ah, ẹni pé á ẹni tẹ́ ẹni kápá akẹ́ ẹni bẹ́ẹ̀ kó torí pé kò yẹ kó kó sínú orú ìṣesí yẹn ẹ wò tó ọmọọṣẹ́ bá ṣẹ̀ tọ́gà bá ṣẹ̀ lẹ́yìn pé wá ṣiṣẹ́ tí ọmọọṣẹ́ ṣe ń di iṣẹ́ yẹn lọ́gá yẹn náà wá ṣe kílẹ̀ olóṣè ta ni wọ́n bá wí alọ́gà kó sínú àṣìṣe kan irú àṣìṣe náà lọ́mọọṣẹ́ náà kó sí ta ni wọ́n bá wí jù ìrọ̀lẹ́ ẹ̀ gbà ọ̀ láàyè. àti ẹ̀gbọ́n sí lágbájá ìjọ òru ń bẹ̀rẹ̀ sí ní kọ́sẹ́ àti gbọ́ sí wọ́ọ̀ ká rẹ̀. ìjà lọ́mọọ̀sẹ́ ọmọọ̀sẹ́ báwo ẹ̀wá wọ́n bá wíjú ọ̀gá di iṣẹ́ ẹ̀gbọ́n ọ̀nà tí wọ́n gba sọ̀rọ̀ sí ọ̀gá tọ́mọ ẹ bá tẹ̀ pé wọ́n kọ́ yóò di kọ́rọ̀ tẹ̀lómi ò lè látara kíni o látara pé wọ́n ti wò pé á kò yẹ fíru rẹ̀ kọjá pé ní ọ̀pọ̀ òṣèlú nǹkan báyìí nígbà míì ẹ̀jẹ̀ náà tuntun lè wá tí wọ́n bá wòye sí irú kọ̀ndíṣàn tí irú ẹ̀ nìyẹn wà wallahu ta'ala a'la wa a'lam. alẹ́ ní dáhùn sálámà bíi tẹ́ ẹ ti ń tẹ̀ pín ẹ ní dáhùn sálámà nígbà tẹ́ ní asalaamu aleykum ẹni wa aleykum salaam wa rahmatulahi ẹ wà máa dárúkọ ọlọ́run bíi tẹ́ ẹ ti ń tọ̀ asalaamu gan ní orúkọ ọlọ́run nígbà tẹ́ ti wà ń kọ́ndíṣàn yẹn ní sálámà ẹ ní dá sálámà padà nígbà ẹ bá tọ̀ tàtẹ́ ẹ kú bẹ́ẹ̀ lẹ́ni wa aleykum salaam ọgbọ́ kọ̀ gbọ́ òun lọ́ iná tí ọlọ́wọ́n ọba ìlẹ́fẹ́ láti ọba ti nínú kò pé nítorí kò sí ní tó sọ pé kéèyàn má sọ̀rọ̀ tọ́ba ẹ̀kọ́ rò lásán tọ́ba ní ó ní ẹ̀ka ni èèyàn náà sọ pé ọ̀ka mo rò bóyé ṣé ẹ mọ̀ tó mọ ẹ̀ka mi kí ni èwo ni ẹ̀ka àtàn àti ẹ̀ka àárọ̀ tọ́ba ní kéèyàn ọ̀ka mẹ́ ẹ̀sẹ̀ pé ẹ̀ náà sọ pé wọ́n náà ka torí mo ti ká ọ̀rẹ́ bí ìyẹn tọ́ bẹ́ẹ̀ ti tọ̀ ti ká ẹ̀ náà sọ pé kó òfin ah, sọ ni pé ọ̀sẹ̀lákàtò tó ẹ̀ pé ẹkú òwúrọ̀ ẹkú ọ̀sán tó ni kìí pé ikú kìí ṣe dínkù <laughs> kìí ṣe àgbàlagbà náà mọ̀ bẹ́ẹ̀. àwọn bàbá nìkan ni wọ́n ti àtọ́ ti nǹkan mi wọ́n ti àgbàlagbà tó gbà. ọ̀ya ọ̀dàbò bàbá ẹ ní kó ṣe ṣe bàbá ó ní ìbéèrè yẹn lọ báyìí ó ju ọwọ́ sọ̀tún ó ju ọwọ́ tó àwọn amọ̀bí tó lọ́nu méjèèjì ó ní ìbéèrè lọ báyìí. Naam. Okay. sí àgbàtà ọ̀fẹ́ sí tó bá ti wọ́ọ̀tì ti ọ̀fẹ́ tó ọ̀fẹ́ tó wọ̀ náà ń fẹ́ ó sì ń tọ́fẹ́ fún tó ti báyìí nìyí pẹ̀lú wípé ẹni tó sọ wípé tó wóyàn bóyá o ṣọ́ọ̀kì gbà torí pé sìmẹ́ǹtì lọ ta ìgbà tẹ́ ẹ̀dẹ̀ wá ń sọ̀rọ̀ bóyá àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ bóyá tó bá wá sọ́dọ̀ rẹ̀ tàbí nǹkan kankan ó ṣeé ṣe fọ́ mọ̀mọ́ ọmọ yìí pé bóyá wọ́n ń já owó rẹ̀ kọ́ jáde náà ah nígbà mo ti fẹ́ ṣe kàtá mo ti fẹ́ ṣe sọ ẹ̀gbọ́n lọ sọ bẹ́ẹ̀ wọ́n lọ tètè pé kíní ìtẹ́lẹ̀ wa wọlé wa à ọbẹ̀ lè ma rọ́ọ̀gì lè wa wó ni bọ́yá tó ọ̀tọ̀ nìyẹn ń ti bí à ńgbà fún ṣé dáadáa tọ́kẹ́ fún náà ti mọ̀ pé mẹ́sì lọ́ọ̀tà kó tó kí ẹ tà tóbi àyìn ìsìn èyàn ò ní parọ́ tóbi àyìn ah alihamudulilayi ọ ìyẹn lówó ṣùgbọ́n mọ̀ ń jẹ mọ̀ ń mú o alihamudulilayi ìyàwó inú ilé mi náà ṣe kí ni o kò sì ń jẹ ọmọ kò sì ń tọ́jú àwọn ọmọ mi ní bọ́lọ̀ ti fún mi ní ìpamọ́ ìyẹn lówó jù báyìí lọ lẹ́yìn irú sìmẹ́ǹtì tó ń gbé fún wa tó ní abáwọn ta táǹtà táwọn náà sì ń rí ìwà ń bẹ̀ kàkàbẹ́ sẹ́ẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ti yanjú àmọ́ òun náà ń ga apá báyìí ń ga apá báyìí òní kò sí irú rẹ ìwà àti bàbá ọlọ́dà lójú ayé lẹ́jọ́ máa ń tàṣà owó ìwà àti fọlọ́ǹsọ ní ìsìn ìbá kẹlẹ̀ tẹ̀lé àti lọ́ọ̀yà àbí ọ̀wá ní pé kò ní béèrè owó ó yẹ kó sọ fún ọ pé mọ́tò báyìí ló ń fẹ́ gbà sọ̀dà sí tó ti báyìí ní ìsìn ìwọ ló ṣe bẹ́ẹ̀ kọ́ tó lè reduce kó lè tó lè reduce owó yẹn ìwọ náà kọ̀kọ́ rẹ̀ rà rẹ̀ ńlẹ̀ pé ah àbí gbà mo máa ń sọ báyìí ẹ̀ẹ́ kó lè dùn ẹ̀ bá àbí kó lè dùn ẹgbẹ́ yìí obìnrin bùkátà ẹnu díẹ̀ torí sìmẹ́ǹtì wèé mi náà ní díẹ̀ ń bẹ ṣùgbọ́n wọ́n ń kíni o wọ́n kú fún mi ní ah, èyí ó tètè sọ bí èyí ń lọ iye tó sì ní kí n fún ọ yìí tó bá jẹ́ pé ká sọ̀rọ̀ owó ṣe rí ni ó jù bẹ́ẹ̀ lọ o ṣùgbọ́n for now bẹ́ẹ̀ ṣe rí iye báyìí mo lè àkọ́ ìdìbò lọ́rọ̀ sọ̀dà tí mo gbàgbé pé yàtọ̀ sọ̀dà tí owó ọ̀bẹ ṣòro lé o níta àmọ́ jẹ yẹn ni kó o ṣe fún mi o kó o wòye sí ìnáwó tí ń padà máa ná lórí rẹ tó o bá wà lẹ́nu kó o mọ̀wò tó o gbàgbà ní ìsìn kò ní mí lára kí n lọ bọ́ ọyá owó yẹn ṣùgbọ́n bò ní kí wọ́n á máa yọ lára rẹ gbà tó bá wọlé padà sọ pé kò ní dáa tó lọ́la ní fún ọmọ bó ṣe wá fi ẹni lẹ́nu ló ní ọwọ́ àpadà tún lẹ́nu yẹn náà tó tún fi gba ara rẹ kalẹ̀ ní lọ́dọ̀ rẹ̀ tòbí ṣe ṣe kí ni o ṣe lọ nìyẹn tòbí yẹn ò túmọ̀ yìí pé téèyàn àmọ́ múra olùsí àbí àwọn àtijọ́ tọ́lọ́wọ̀n ọ̀kẹ́ àbí ẹ̀yàn máa ń sànú sànú dẹ́ gbé ọjọ́ pé ọmọ rẹ̀ bí èsì ẹsẹ̀ rẹ̀ ò tó lẹ̀ nítorí gómìnà fi lè sọ pé mú five naira wá rárá o lẹ́yìn náà ni pé ká tún fura dáadáa gbogbo wa ẹ̀dá kò tó sọ lọ ẹgbẹ́ tí sọ̀dá àti àwọn obìnrin wa máa wú gọ́gọ́ ọmọ nítumọ̀ o sì máa ń ṣàǹfààní púpọ̀ tóbìnrin bá fẹ́ máa ṣe wọ́nranwọ̀nra nínú ṣẹ̀ríà yìí tóbìnrin bá fẹ́ ṣe wọ́nranwọ̀nra tẹ́ ẹ bá san sọ̀dá tọ́bi lóun fẹ́ bọ́ ọkọ kalẹ̀ nínú sẹ̀ríà ìgbà sọ̀dá àti yóò wá òkè ẹ́ àdúró owó yẹn ni yóò gbà padà ó jẹ́ gbórí wọlé tani gbórí ọkùnrin oní ọ̀fẹ́ fún mi lẹ́yìn after kini after three tani afẹ́ fún mi nílùú kini ten hundred star báyìí àwọn ọ̀dọ́ sọ pé òfin ní one thousand yóò yà sí báyìí five hundred méjì yóò kà fún ọ sọ̀dá àti ẹ̀ lọ fọmọ lọ five thousand báyìí yóò kà fún ẹ̀ bá mẹ́wàá àrùn yóò kà lé ọ lọ́wọ́ ni owó ẹ̀ ni ó máa kó lọ́wọ́ tẹ̀síǹfé yẹn tiẹ̀ tuntun ẹ̀ńtọ́ wa sọ pé kúrò aláwọ̀ ló ń ké fún kọ́ yóò ń tọ́ lọ́dà ìbí rẹ̀ bísímìláì fún wa lọ. mo rò bóyé nílò jẹjẹ o bísímìláì fún wa lọ. ojú èyí ọmọ àmọ́lẹ̀ wà. mo rò pé sóbi yé ká lọ tún ra wa ṣe ká sì bá sọ̀rọ̀. ìgbé ńgbà tí ìdúgbò ọ̀fẹ́ tara rẹ̀ ìfẹ́ náà lájọ ní sí rárá wa. so gbó iyọ̀ ńlọrọ̀ sọdá sí mo mọ̀ pé bó o ṣe bó o ṣe wò mí ló ṣe sọ yẹn ṣùgbọ́n lásìkò ìmọ̀kú yẹgẹ iye báyìí lèmi náà lè san fún ọ káràkátà ni àjọ dúnàdúrà rẹ ni tó ti báyìí nìkú ẹ padà fẹ́ mi ọ̀gbọ́n bì kan inṣàlá ta'ala àmọ́ táwa bá gbọ́ àwọ̀ sọ bó o ṣe tó fún àti bó o ṣe mọ́ èmi lè sọ fún pé wà kò tó lọ rẹ tọ́wá fún ọlọ́ndẹ̀ thousand dá èlé ni ebi ni hundred thousand hundred thousand owó tó tó wú tán ti àbí kankan ní lọ́ba tẹ́sà lọ́yà yóò tún lé pẹ́tipẹ́ti tó serious owó forty bàtì ló ń ṣe bíi kíní sáré yá. náà wọ́n á lè fún sọ́lá. Tí wọ́n bá ti ní rọ́ọ̀bù ẹ̀ ọgbọ ẹnitọ fẹ pèsè ó witnẹsì tí ìbáfẹ tí ó padà wá lálẹ́. mo ti gbọ́ yorùbá tó ń sọ ìdí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ní ìdílóde tí wọn ò lè sọ pé yìí sọdá àti báyìí ni lágbájá sanmọ́nù ọba dalẹ́ báyìí wọ́n wà káfọ́ àtìyàwó mọ́lé wọ́n bá sọdá àti ìyàwó lọ́wọ́ rẹ̀ padà jẹ́jẹ́ lè mo rò pé yé báyìí ọ̀pọ̀lọpọ̀ náà fi ń ṣèkìní sókè àìníkù kò é ṣe pé àwọn èèyàn ò ní mà ọ̀rẹ́ rẹ̀ lè mà àwọn ọ̀rẹ́ rẹ kódà kò sẹ́ burú pé ìyá rẹ lè mọ̀ bàbá rẹ lè mọ̀ kò sá burú bẹ́ẹ̀ ìdí àná ìsìn aha bọ̀dá àti ìmí o lápẹ̀rẹ̀ twenty thousand ni o tí mo fún un ọ̀la sá burú aha kò sá burú àwọn ọ̀rẹ́ rẹ lè mọ̀ dáadáa kò sì jẹ́ nìyẹn kó lọ́n kó sí ọ̀rọ̀ náà kì í sọ̀rọ̀ yẹn kọjá ìyá mi sọ pé kọ́ ẹni sọ fọ́nrán yẹn fẹ́ fún ìgbẹ́jú ìyá rẹ̀ torí ìyá rẹ̀ onípin lóun náà lónìí kan rẹ̀ mọ́kàn sọ ní pé ẹ lè wá olùjẹ́rìí igan déwájú di ẹjọ́ ní sì máa ń dẹ́yìn di aṣọ pàápàá jùlọ tó bá jẹ́ pé ẹ wá súnmọ́ fámìlì rẹ̀ pé wọ́n lè máa ń parọ́ pé kínníkínní kan so ha ah, wọ́n mọ̀ twenty thousand owó sọdá sílẹ̀ so ha. Ah. kódà kò sábúrú tó o tiẹ̀ ti kú lọ́rọ̀ pé yẹ̀yẹ̀ nínú ẹnvelope àbí o ti wá sọ̀dá àti ọwọ́ akọ ẹn ọ̀fàdù méjì sí twenty zero zero zero o tún zero zero. mo rò mo rò ah, o tún jẹ́ ni